Koiki Media, we're bringing the world closer to your doorstep. papa. Koiki Media. Koiki Media. Koiki Media. We bring the one closer to your doorstep. They never sabi wetin we carry for her. But e dey move closer before dem go sabi. I said never know wetin we carry for body. but e dey move closer before dem go sabi. ọ̀kìn lọ lọ́jà ẹyẹ ìníhùn ló ló la ojú. ẹyẹ tó dorí kodò bí àdán ọ̀pẹ̀jẹ̀ lẹ́nu. ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa kájùmọ̀ sowọ́pọ̀ ká lè kó dúdú àga. òdúdú àkóbá lè gbé wá. ọmọ òdúdú àṣegírí ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀ ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ìlérí káwa lè gba ògo ilé wa ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé ká lè gbàdé adé adúláwọ̀ àwa ni ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Koiki Media àwa là ń gbé tó lárugẹ. ètò tó pọ̀jù ògbó tiwa mọ́. ìjà wa kájé gbùgbà yín jẹ. ètò tó pọ̀jù owó tí wọ́n mọ̀ nìyí. à ń gbé sò lárugẹ à ń gbàsà lárugẹ. ètò tó pọ̀jù owó tí wọ́n mọ̀ nìyí. news and sports ẹ máa rí gbọ́. ètò tó pọ̀jù owó tí wọ́n mọ̀ nìyí. ọmọ ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké tantan Koiki Media ọ̀rọ̀ lágbájúmọ̀ mi o máa bá ṣẹ̀rẹ̀ lọ. ọmọ yorùbá nìyẹn ọmọ yorùbá tata o à ń jádùn rẹ ọmọ jẹgbẹ́ lọ́rẹ́ mi ṣẹ́yìn ló má fi dìbò ọ̀tẹ̀ mọ́lẹ̀ o. ẹ̀yin lọ́mọ onígbò máa ń de máa de máa de, ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ máa wọ̀ máa wọ̀ o igbó máa wọ̀ gájòjì ò gbọ́dọ̀ wọ àjòjì tó bá wọ bẹ́ẹ̀ á tẹ̀lé ní ẹbọra. lọ máa náwó kóyìnbó tó dé ìgbà tó yìnbó dé o owó náà dẹ́ tún pọ̀ sí o Koiki Media ṣàwa ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Koiki Media àwọn ní bàbá. àdáńtọ́ àtúnpèrè gidi. Koiki Media àwa là ń gbé tò lárugẹ jẹ́ ká jọgbọ́ o. a tún jà fẹ́tọ̀ ilẹ̀ wa fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. ọmọ Òdùwà ni wá o tọkàntọkàn. ikú tí ó ṣe bí lébi òsì àdìmú bàbá yọ. àwọn ni bàbá. We bring you up closer to your doorstep. Afẹ́fẹ́ tó ń fẹ́ òòtún kan gígó lára ni. Àpèrè gèdè Olódùmarè ló fún wa ṣe. Gbogbo ayé ẹ gbọ́, àwa ni bàbá o. Oh, máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá o. òdúdú alágbèdá ní òtítọ́ lágbèdá ní. a kì í sọ̀dálẹ̀ a kì í sódì kẹta. a dúró tán. give me that we bring you work closer to your doorstep. Koiki oh, Media is Isara To give us the latest. Ah, is around. To give us the latest. Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ gbọ́ ètò tó kojú gbogbo. Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ gbọ́ ètò tó kojú. Koiki Media is around. Nigeria is a star. Yoruba nation. Nobody man. Yoruba nation. Nobody man. Yoruba nation. Nobody man. Yoruba nation. Nobody man. Yoruba nation. Yoruba nation. Nobody man. Gbogbo ìmà. Yorùbá nation. Gbogbo ìmà. Yorùbá nation. Gbogbo ìmà. Yorùbá nation. Gbogbo ìmà. Yorùbá nation. Yorùbá nation. Gbogbo ìmà. Muki brother, me abiodun george Muki mo Ekale, it's um, very tired but we still have to do what we have to do very very tired Muki mo kí gbogbo wa pé ṣe dáadáa ni i'm not gonna put too much uh, pressure on anyone but as usual mo ní kí n ọ̀sẹ̀ tuntun a bó ṣe ń lọ nínú nàìjíríà mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí gbogbo èèyàn wa ẹ fún mi ní few seconds kí n fi prepare twitter space and then uh, we will kick start uh, you know, briefly. Please share the broadcast and invite others to do so. My name is Alami Koike, and the 28th of October 2024. Uh, Nigeria is one hour ahead of UK. So we are now 2100 hours. So that's 9 p.m. about 7 minutes past 9. Mo kí ìyá tó bí mi mo dẹ̀ kí àwọn fámìlì mi náà pé wọ́n kó àdúró tì. Mo ń mo ì tí gbogbo ẹ̀yin ọmọ ọ̀dọ́ tá a jọ ń káàkiri ọ̀dọ́jọ́ ni wá ẹ mọ̀ jẹ́ kí a fi àyè gba fúlàní lórí ilẹ̀ àwọn bàbá wa ẹ mọ̀ jẹ́ ká bú ọba mọ́ ẹ mọ̀ jẹ́ ká bújòyè mọ́ nígbà tá a la fẹ́ jà fún àwọn ọ̀rẹ́ wa táwa kọ́kọ́ ń bú ọba tá à ń bújòyè èmi náà ṣe bẹ́ẹ̀ rí bọ́mọ́ pé ra mi padà ẹ mọ̀ jẹ́ ká bú àgbààgbà kankan mọ́ ẹ mọ̀ bolóṣèlú kankan ẹ̀rù kálukú ń bẹ̀rù wọn ò lè sọ̀rọ̀ ọba ò lè sọ ìjòyè lè sọ ẹ jẹ́ ká ronú ẹ má jẹ́ ká bá àwọn bàbá wa jà mọ́ ẹ má jẹ́ abú wọn mọ́ ẹ má jẹ́ aṣẹ́ wọn ra wọn ara pẹ̀lú wọn àwọn àtọ́ bá jó lóṣèlú tá a bá fẹ́ kọ́ rẹ̀ wá lọ́wọ́ á gbé wọn mọ́ra láàfin á gbé wọn mọ́ra ni à ní bú wọn mọ́ ẹ má jẹ́ aṣèjẹ̀gbọ́n ẹ má jẹ́ adàlúrú a lè gba ẹ̀tọ́ wa láì ṣèjẹ̀gbọ́n a lè gba ẹ̀tọ́ wa láì yìnbọn a lè gba ẹ̀tọ́ wa láì dàlúrú gbogbo protest mo ṣe ní ìlú Nàìjíríà mi ò ríbi tí mo ti ẹnìkan lè sọ pé mo pààyàn tàbí mo jó nǹkan náà tàbí mo bà nǹkan jẹ́ mo lọ písù torí pé olówó lèmi náà tí ọba sọlówó lára ń dì mọ́ gbogbo nǹkan tọ́lọ́run fún yẹn lọ́lọ́run fún mi mi ṣe tálákà tó dé pé mo dìde fún jà Yorùbá big man ni mi àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi tó súnmọ́ mi tó ní owó ní kí ni mo wá lọ bẹ̀ pé sọ́wọ́ lè mi mò ń fẹ́ ni kí n sọ yìí tí mo fẹ́ mo ní ìṣòro owó àní ọ̀rọ̀ ìran mi ni mò ń sọ kí n wọ kí n wọ gbowó kí n gbéra kí n pé mò ń lọ ọ̀dọ̀ ọba àgbowó mò ń lọ ọ̀dọ̀ oníbodè òfin gbowó kí n kójó wọlé kọ́kàn mi balẹ̀ kí n dá wa mọ́tò kí n mọ rìn bọ̀ kí fúlàní mọ́ dàmí dúró títì kí n délé kí bàbá sọ pé kí n gbé tírélà sùn kí n mọ gbé lọ àwọn bàbá wo lè lóko mọ́ n ò lè lóńdò ẹ jẹ́ ká fọwọ́ sowọ́pọ̀ ká ti àwọn bàbá wa lẹ́yìn ká dá security ti wa lẹ̀ ká sọ fún wọn kí wọ́n bá wa fọwọ́ tì í ká lé wọn kó nu oko wa ẹ ṣé mo dúpẹ́ Jésù Olúwa wa. Nàìjíríà is a star. Yorùbá nation. Good afternoon, good evening. This clip is titled alleged regional government bill in circulation, if true, overtaken by events. A document alleging to be a bill submitted by Bola Tinubu to the National Assembly seeking to reverse and to amend the 1999 Constitution and give regions independence from the central. In other words, going back to regional government arrangement. It's in circulation all over the social media. If this bill is true, and I hope it is true, my message is clear that the bill has been overtaken by events. What preponderance of Nigerians need now is not regional government, but they want an independent country of their own. Regional government belongs to the past. Currently, the agitation is for self determination for all regions, ethnic nationalities wishing to have their own country. Anything short of that is chasing the wild goose and will not see, will not, will not pass the passage of time. I will not see the daylight. Indeed, what Nigerians are going through now, the way and manner we are being collectively mismanaged. We are being assaulted. We are being pauperized. We are being reduced into pitiable combustible materials. We are being reduced into beggars, into slaves. By the Bola Tinubu regime, is emboldening many of us who were formerly against breaking of Nigeria into smaller nations. We are now reversing ourselves majority of us, including myself, who was formerly against smaller nations out of Nigeria, is now fully committed to having Nigeria broken into different countries out of choice or out of compulsion so that we can go and manage ourselves in our own way, in our own speed, in our own style, cognizance of taking into consideration our culture, our beliefs, our socialization, our meaning, if you like we are tired of a central government where everybody has been made to become a slave. Everybody has been used, except the few who are milking the country high, empty, and dry, who are stealing our collective patrimony, collective resources, who are sending us fear and terror, who are deceiving us every day, every night, every hour, every week, every month, year through. Therefore, those who are thinking that a deal to take Nigeria back to Zaga are mean any favor, they are making the biggest mistake. That is not what Nigerians need. What Nigerians need is dissolution of Nigeria into smaller nations, out of choice or out of compulsion, in peace, not in pieces. Anything short of that will not see the light of the day, will not address the current challenges, will only be postponing the evil day. Enough for the wise. Impediment to Yoruba development is the impediment to Yoruba development. Without Nigeria, we won't be where we are. 1962, we were far ahead of South Korea and North Korea. We were far ahead of China even. We had television before France. We had radio before South Africa. Now look at where we are today. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This this this country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The process of Yoruba Niger with Nigeria has come to an end. Impediment. Thinking about how we've been having this conversation. about the unity of Nigeria. And I reflect back at some of the prominent statements made by some of our founding leaders. And I feel that probably this will help us to have a conversation on the Nigerian unity. I just brought four, not to bore you. First, and I'm quote, and I quote, not my statement. Nigeria is not a nation. It's a mere geographical expression there are no Nigerians in the same sense as there are English, Welsh, or French. The word, the word Nigerian is merely a distinctive appellation to distinguish those who live within the boundaries of Nigeria from those who do not. This is accredited to Chief Obafemi Awolowo, the former Prime Minister of the Western Region. The second one, and I quote, it is true that we politicians always delight in talking loosely about the unity of Nigeria. 60 years ago, there was no country called Nigeria. What is now Nigeria consisted of several large and small communities, all of which were different in their outlooks and beliefs. The advent of the British and that of Western education has not materially altered the situation and the, men, and the many and varied communities have not knit themselves into a composite unit. This accredited to Sir Amadu Bello, former Premier of Northern Region. They thought, and I quote, since 1914, the British government has been trying to make Nigeria into one country. But the Nigerian people themselves are historically different in their backgrounds, in their religious beliefs, and customs and do not show themselves any sign of willingness to unite. The Nigerian unity is only a British intention for the country. Yorùbá nation. Yorùbá nation.

There are no people called Nigerians. We are only deceiving ourselves. We are not Nigerians. Ah, ah, okay. Where is Nigeria as a? Where is the land called Nigeria? Where is the? What is the Nigerian language? We are nations that had been forced together to live in one pathetic country. So anybody who goes there today to say uh, pray for Nigeria, that person is just deceiving himself because the people who want to be that Nigeria had not sat down to agree if they want to be Nigeria. They wanted to be separate from the country that the British Empire had imposed on us, which was this country of Nigeria, where they kind of just kind of took a bunch of independent nations who don't have anything to do with each other, don't even speak each other's language, don't relate. Many of them were even enemies and warring at the time, smushed them all together and drew these arbitrary lines around them and call them countries and name those countries. Right. And then said, now y'all get along and do a country for us and be a, a union for us. And then go through, you know, contentious, bloody independence processes that never really yield any real independence. You're still part of a commonwealth afterwards. True. And you have the eternal meddling in your affairs and the eternal extraction of your resources and the eternal fomenting of divisiveness and infighting mm-hmm. in order to be able to control you. This is what an oppressor does, a colonizer does. Uh, this is these are you know tactics and strategies of dominance. Right. We were subjected to that as a larger unit of Nigeria, and then when the Igbo people said, "We want our own thing," let's let's go and, and do that. Well, it so happened to be that the territory that this new country of Biafra was going to be in included very, very rich oil reserves. Mm. And the British were not going to let go of that. Wow. And the people that they had put in power, you know, the, their puppet Nigerian governments weren't going to do that either because they needed it for the Nigerian project. Right. And Britain needed it for its own interests and uses. So Great Britain got directly involved in this civil war and in the war for independence and decided that they would do everything to make sure that Biafra did not go. Wow. And this everything meant directly funding genocide of the people of Biafra. If you don't allow we Biafrans to go, that zoological republic called Nigeria will be a worse place than Somalia. And today it is happening. And if you have not applied for your Somalian visa, please try and do so. Should I say Somali visa? Try and do so as quickly as possible because the zoo is on the path of destruction and there is nothing man can do to reverse it. Mark today's date and what I'm telling you. Nigeria will be destroyed beyond human comprehension. Uh, good morning, good evening, and welcome. We're not going to stay too long because I haven't got enough strength tonight. So I hope to end the broadcast uh, just probably before 11 o'clock. So we see how far we go. Uh, nothing much to discuss. It's just the usual self determination uh, and to seek how many people still want Nigeria. You mélòó ló and why do you want Nigeria? How many of you want Nigeria and why? Mokibu kí wa and welcome to you on Twitter, on Facebook, on the YouTube, on Instagram. We're not live. I've been kicked out again as usual. I don't know how long I'm going to be back on Instagram my utterances always kick me out of Instagram. Mark Zuckerberg doesn't want my utterances on his page. So no people work Kale. You're waiting for what next? The next is that Nigeria is gonna break up. How soon is what we don't know. But the pressure keeps bubbling every day and night. So it's just a matter of when. And the whole thing will collapse. I pray it collapse quicker so that many people can be free. But I want to fair call free gone. They don't want to be free. They love their oppressors. And when small little things happen, they come on Twitter and say, ah, that, that House of Assembly, you know, is abusing us is calling us that, you know, I will make sure that you disappear. And they want me to use that as a program and say that they are bomb bastard. When you tell Nigerians that this country is not working, they'll say, shut up. But when small House of Assembly is threatening them, everybody's going on Twitter, blah, blah, blah, since morning. Oh, they can't Jekagbadu. Even Star Radio UK, we talked about it. So that's exactly what they want. You know, we should just complain on Twitter, and then end it there. We wait for the next one. I'm sure by tomorrow now, that one will be gone. We wait for another one. And it goes like that in cycle. So you can see that, you know, it doesn't make any, any sense. But when you tell Nigerians that that is not how it's meant to, I ah, shut up, shut up. What do you know? What do you know? You know? And what thing I know? I don't know anything now. waiting I know. So by tomorrow morning, we go forget that that house of it. Eh, we go forget about them because another wahala will come again. And what they do is they bring all kind of distraction. You know, instead of Nigerians to be saying that let us divide the country so that everybody, so that we don't even need to be looking for visa among ourselves. We will have relationship that we can still travel to the north without a visa. They can still travel to Yoruba land without a visa. The only thing is that we will have a border that demarcates us. But people don't like the border. It's talk about border. Ah, no, no, no, no. I don't marry Igbo. I don't marry Awusa. I don't marry uh, eh, Ishekiri. I don't marry Delta. You know, instead of us to have borders so that we go know who is who. But they don't like that. So, what thing I go talk? So you just look at the whole thing, you just sometimes say Nigerians are funny people. Funny, funny people. And they put, they put some skit. They use that one to distract us. As soon as they put Nyash and Boo Boo in front of the music, everybody forget their sorrows. <laughs> and they smoke weed. They smoke weed. They smoke shisha. Why they say she no? And the bad dẹ̀ bá sùn tó bá lóyún problem tiẹ̀ á mọ bó ṣe máa wá ẹni tó máa tọ́jú ẹ̀. Do you know how many diaspora are looking after children that we don't even know how they how they became how they produce them? Whether ẹ̀yin mọ́tò lọ ti gba sí fún ni àmọ́ bóyá orí bẹ́ẹ̀dì ni bóyá ọnú ooru ni we don't know. Somebody now go call you say my wife needs to go to maternity leave can you send money? Eh? But the same person tell am say make we break Nigeria just shut up shut up Okay, Bishop Adesina honey, shut up why do you want to break up but he cannot look after the same wife where he give belly. so you can imagine the kind of you know trouble that people like us have to now start breaking it down to piece by piece say shut up person wey no fit feed im family he tell you say shut up why do you want to break Nigeria eh funny funny people That's why they are oppressed all the time. If not, one person go say, I go disappear you. Tomorrow, they go disappear the person. Do you know how many IPOP, you know, people that are asking for Biafra that they've disappeared? How many Nigerians shout out, one bastard, the Yoloshi? Idiot all over the place. How many Biafrans that they disappear? Nobody know where they are today. They just disappear them. Some of them, Yati now, you know how long Yati have been disappearing. Is that so that Yati don't disappear? It's been like almost three years now. That Yati daughter that was two years old is probably become four years old. No papa, papa don't disappear. So so the word disappear is not a new thing. So why are you all like Koik, have you seen that news? Disappear you too you go disappear very soon you you wey you dey watch me you go soon disappear <laughs> because i can't show the video go on my twitter spaghetti i don't know whether na spaghetti I báwo ṣe fẹ́ say okay wọ́n máa fi sínú omi wọ́n máa sẹ́ one spaghetti dey go from kaduna the trailer don fall you go think say people normal for that country they no normal Ati ìyẹ̀pẹ̀ àti gbogbo ẹ̀ wọ́n kàn gba gbogbo ẹ̀ sínú you know yesterday I was telling you that in Ijebu, my own my own state, in Ogun State, I was saying it yesterday on the broadcast that people put amala, rice, eba, moi moi, ikokore, they put everything together, and I wonder how they are going to eat that. I didn't realize that today I go see another video where a trailer don't fall spaghetti I don't know whether na spaghetti whether na guguru I just know say that they pack that thing with the sand on the floor. And the same people tell them no break Nigeria so that they can eat proper food. They say, shut up. What do you know? Eh? They hear people. Funny, funny people. Very funny people. The line is open if you want to call it. Number me nìyẹn. I don't have anything to say. just turn my camera on, enjoy myself. I turn it off and I go to bed. Tomorrow is another day. And I think my wife is making food. When the food is ready, say, Daddy, Daddy, food is ready. Funny, funny people. If you want call, the number is on the screen. Last, last. Now everybody go shop breakfast. you? Yeah, <laughs> they laugh hmm? yesterday bishop adesina say you send one million naira to benin republic they could give you three hundred thousand naira safer <laughs> funny funny people uh, wetin me i know i just enjoy myself for london eh? but mo kí o gbẹ̀yìn tẹ̀ advice wa thank you so much Koiki just leave them ìfẹ́ máa ṣe má sọ síta mọ́ mo dúpẹ́ and let's be prayerful please I want us to keep praying okay ẹ má ẹ̀ka fi àdúrà sílẹ̀ mm, ẹ̀ka túbọ̀ máa gbàdúrà dáadáa máa gbàdúrà dáadáa the thing wey go cast go cast the time wey go cast is what we don't know I pray it happen tonight and I pray it happen before 2027. Sheyi Makinde now won't become president. Hey, you go see Yoruba people now, they go, they, they go, they run around. Hey, Sheyi Makinde, presido, presidodo. <laughs> as soon as Sheyi Makinde gets there, he go, they complain about problem. I watch a video. The guy say, Concord. Concord of Inwe, Concord Bile, ó ti di 100 naira. I don't know whether I should play that video, but I don't want any any strike on my channel. I'll probably just leave it. If you want to watch anything, go on my on my Twitter and go and watch it on my Twitter. Funny country. Funny country. Eh? You go say, me will fight. They go say, no, we no want fight though. How you go fight? But somebody go intimidate them. They go come on social media. La la, lo lo. Everybody go shout, shout, shout, shout, shout, shout. Tomorrow they go forget that. And one person go use that opportunity make money. Hey, I have interviewed the, the, the driver. This is the driver. The driver that was slapped. You know how many people that they slap every day? <laughs> go, go, Oshodi. People that they slap every day, every day, slap people every day for Oju Elegba for Yaba, that they slap everybody for for Ekiti State, slap everybody. But those ones, they don't get phone to record. So imagine if everybody is bringing their video on the Twitter. Eh, that country go at Ilano. But only the little one we get mobile phone. Oh yeah, oh yeah, smile to the camera. I'm recording you now. I'm gonna post this on Twitter. I'm gonna post this on Twitter. Yeah, post it on Twitter. Let's see ẹ mọ èèyàn tó ń gbá létí lójoojúmọ́ do you know that kòkòrò Ìgbòho when we found his body kò sí orí níbẹ̀ wọ́n ti yọ orí yẹn lọ àmọ́ bí ọlọ́pàá mú pẹpẹ súùpù ni ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rìn àwọn tó pa náà ọmọ Yorùbá ni wọ́n wọ́n disappear by the time we saw the body ẹ eh, orí ò sí níbẹ̀ it was buried without the head I think that was last year if not the year before àwọn tó pa náà àwọn tó wà nìbàdàn bẹ́ẹ̀ náà ló pa or disappear do you know how many people got disappeared during endsars oyigbo I think I pronounced very well bí oyigbo ni bí obibio ni in the southeast but people don't talk about that because it's it's, it's the southeast we don't care if they kill themselves kill them kill themselves for southeast Now Simon Ekpa, they kill every one of them. And the Simon Ekpa is the good guy. So he's the good guy. Because as far as I say, if Yoruba people don't like Simon Ekpa, me, I like Simon Ekpa because he's a good guy. Because every time me, I write Simon Ekpa, he reply me. There's a problem now that we put in front of Simon Ekpa. I'm not going to go into all the details because it's still going through security and all that. But this is, I can tell you, uh, I won't go into all the full information, but I was communicating with Simon Epa at about 621. I said, good evening, Prime Minister. That's the way I address him. Because the Prime Minister, eh, make I no address the Prime Minister. Now, Prime Minister now, when Awolowo was fighting for Nigeria, he was also under age 30. So Simon Epa is Prime Minister. But they're not like that one. You remember, hey, hey, hey, quick, shut up, leave Biafra alone. <laughs> so anytime I write Simon Epa, I have to put PM because he's a prime minister. Prime minister. You know, like that one. I am just having a conference call with the family of the mm, and the latest I am getting is that mm, I'm just taking some of the words because I don't want to give you all the intel. She is currently mm, She confessed to him, and I have asked the family to get him. When this him come back to me, I will give you him. The last time we had was him. They paid him. Thank you. That message lasted up to 6:24 p.m. And the prime minister eh, knows that when we have cordial relationship, he must reply back right on the spot at one minute past my own message. Simon Ekpa wrote me back. Great. Once you have every information, let me have them so that we can work with it. You don't need to know what they are working with. That's all you need to know. Bó ṣe láti rí So when we have the same country, that is the way we go eh, Do you know that America and Israel, that they share, before Israel attack Iran, they go call America. Hello, hello, connect me to Joe Biden. Who is this? This is uh, Netanyahu. What happened? We are going to attack Iran in the next two hours. We are just telling you in advance. Relationship, country to country. But Nigeria don't want that. They just want us to fight on Twitter. Hey, hey, uguru, guru! Instead of us to have country and then we can have cordial relationship among ourselves. They don't want that one. Hello, pé. Mo wà the program Mo wà the life. báyìí. Eh, lágbára Ọlọ́run. All right, all right, all right. So, eh? Eh, eh somebody say it is true the local kọ̀ǹkọ̀ǹ is hundred naira èlò lọ́tà tẹ́lẹ̀ the same Nigerians that are mourning and bombasting Simon Ekpa the PM talking rubbish about Simon Ekpa they will now come and talk about somebody say we go disappear do you know that Nnamdi Kanu they kidnap him they rendition him is in the custody of the DSS he has disappeared for over four years and Nigerians don care <laughs> because na Nnamdi Kanu dey wan break Nigeria because na Nnamdi Kanu dey want no message about it dey care less but they are worried about one driver that Nnamdi Kanu and Koiki Media want to save the life because they know that that country e no work i dey try speak broken english even though say my broken english no be like the people wey dey for that side the same people that we are fighting for that look injustice dey nigeria they say shut up we like it like that but when it's small problem they come on social media la, la, la, la la la la la. everybody go tweet they go comment you go see comment go full that page you go come dey ask say shey these people dey normal they no normal now because the one wey we should fight for Everybody's running away. Nobody wants to talk about that. So a máa fi original sílẹ̀ à ń wá fake. So so sometimes you just laugh about the whole thing and, and realize that Nigerians are are some kind of, I don't even know what to put their names on. What kidnapped Inamdi Kanu? Eh? No reaction, no nothing, nothing. But yet, once more, House of Assembly say somebody go disappear. But Inamdi Kanu has been disappear for four years now because he's not with his family. Oh. Well, when everybody read breakfast, they breakfast, breakfast, everybody go come out. So for me, I think it was two for 50 naira before. Okay. Now it's 100 naira. By December, CBN will remove completely 5, 10, and 50 naira note because it can no longer purchase any commodity. Very good. So lọ́nà jàre ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà some people they are just funny funny people let's make this country smaller so that we can know who is who we can treat ourselves properly we can have dignity we can have respect we can we can share knowledge you can go to biafra and study at the university and return back to oduduwa republic You can go to Arewa and study Hausa if you want to study Hausa. They don't want that. Suffering and smiling yeye people. They Ekoike, shut up. Shut up. You are Kayika, you are Mayego, you sit in London, you are Mayego, you, you, you, you won't destroy Nigeria, you, you, you complain about Nigeria all the time. You and Simon Epa, eh? You, Simon Epa, where they kill his people. as if Nigeria has not killed enough people that Simon Ekpa is trying to save. May God give us all the strength. That's all I can say. May God give us all the strength to keep going. All of one is strength. So I'm not going to do a long program. I'm just here to just laugh and then end the program and we'll be back again tomorrow as usual because I'm tired. So mochi kí gbogbo alẹ́ nǹkan sí àdúrà So tó bá ti minutes we end the program and we'll be back again tomorrow inshallah aṣèdùmarè. Mo Mochi <clears throat> ashake. So we're not here to be doing anything more than what we have said before. Nigeria is working. Nigeria is working. Hallelujah, hallelujah. Nigeria is walking under T-Pain. Wọ́n tẹ̀sí fún Tinubu lórúkọ. A ló ń pè wá. Ẹyẹ ká kọ̀ gba kọ́ọ̀lù ní ẹ̀ka tó máa lọ sí ẹ̀jẹ̀. Ṣẹ̀fẹ́ dá sórí ètò ni mà lọ́la ti fi máa lọ. Mo fẹ́ kí ẹni ó ti ṣetán mẹ́ta mo fohùn lẹ́ǹdọ́ ọjọ́ bíi olóyè ẹ̀ẹ́dọ́bẹ̀ mo wà lórí mo wà lórí ètò báyìí mo wà lórí program so màá pè yín màá pè yín ẹ ṣe gan ni all ẹ ṣe gan ni inshallah ẹ ṣe gan ni. yóò bọ̀rọ̀ ọ̀run àjíǹde ara ẹ máa jẹ́ o. àmì mà ẹ ṣe gan nǹkan oníṣẹ́ kò ní ṣàwọn ọmọ ẹ o. àmì ọlọ́run. bámi kí mọ́ mi ò ẹ kú gbìyànjú wá bọ́rọ̀ ọ̀run. àmì mà ẹ ṣe gan mà. bó bá jọ máa bá mi bí n bá fẹ́ máa gbóhùn ẹ bóyá wà bá mi máa wà á tí mo lè máa fi gbóhùn ẹ̀ dábàá tí ẹ̀rí tó dà sí kí n máa kúrò ẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọmọ ẹ bá fi nọ́mbà yẹn ránṣẹ́ owó eléyìí náà mo ti fi ohun lẹ́fọ̀ọ́ lóye kó kí níjọ́ ọjọ́ bí mo tẹ̀ súre fún ọ náà ìyá mọ ní gbogbo ẹni bá ní ẹkú ló máa ṣíwájú oníkú àpáàdé ní ṣíwájú onífọ̀nà ikú tí ní òyà kọ̀ọ̀kan ilẹ̀ bàbá mi. ẹ thank you ma i love prayers so ẹyin ti mi mo kí gbogbo wa àdúrà wa gbà akọni ká wá kíra wa náà ni a ṣe program akọ kíra wa and we come back again tomorrow awareness can never finish because you are not ready tí gbogbo wa bá ti ready ẹ eh? we are not gonna be doing awareness anymore but for now we are gonna be doing awareness but when we are fully ready the whole awareness we go put am on one side and we go on the next stage. So Moki prof Moki kí a lot of people say ṣé chief Man, she wà chief imam mo ní yes still with us but you know that everybody goes into uh, uh, a mode not a flight mode but planning and all that so chief imam is still with us i will greet all our fathers that are fully involved in the Yoruba Nation campaign and the quest. So it's a quest, it's a right, and there's no need for us to be scared of anything. It will happen. So people just want, uh, some people just want to come and use us as platform to, you know, to watch, but they're not going to ask for Nigeria to break. But they like you know, the way we speak, the way we do analysis, the way we do this, the way we do that. But they are not interested to break up Nigeria. Eshigoni, this man, one, two, three. Muki Aziz, Muki our grace, Olushota, Aroli Odudu, I cite you. Yugi Giant, I cite you. Akide, all our Biafra brothers, I love you. Stop disrespecting Yoruba people that are in full mode self-determination. If you do, what you are doing automatically, you are disrespecting uh, your PM because most of you Biafrans don't even have direct access to your prime minister like I do. If I send Simon Ekpa a message now, you know, he will reply me back. That is the kind of relationship we have with him. But yes, we have the Afonjas, the Yoruba that doesn't believe in Biafra, that doesn't believe in Yoruba nation. You can attack those ones. The ones that they follow Tinubu, like Boye or Ononuga, that old bagger, you know, like Reno, uh eh, -huh, eh, like all those ones. But don't attack Igbowo. Don't attack, you know, Yoruba people that are serious. And stop telling us, oh, Yoruba people are not serious. You too, you have not got a country yet. So we are still together in Nigeria. So stop using the word you have. You have nobody, else, now none of us have got a country, but we are working towards liberating our people. So that's all I can say. So Moki Bugwale can see. Otunla Temitoko, shout out to you. Uh, I'm going to go now in 10 minutes so that I can just go and relax uh, have more energy and strength. Uh, Muki Shakiru Aziz, Neyos Oris, thank you so much. Adepoji Benjamin, shout out to you. Mukini France, Mukini Belgium, Mukini Australia, New Zealand, Mukini Canada, America, Mukini Togo, Mukini Benin Republic, Mukini Ghana, Mukini Lori Twitter, uh, Prince Adebayo Shiru, shout out to you. Mukiyami Adenike Noseru Ojo, Assalamu alaikum to all our Muslim brothers and sisters. and our Christians, I say greetings to all our non-believers and our traditionalists. I say shout out to you, Aboru Aboye. Taiwo Kike Fasomi, shout out to you. Uh, Mr. Asimi Mumini Abiola, mo kí ẹ̀yin oke wà Muki Òkè Ògùn. aku kí gbogbo lo. Uh, you know, the end will come. Let us be prayerful. Gbogbo tó máa dárin wọn rú ká bí Ọlọ́run Idris Abimbola mo Uh, thank you so much, Ogunsegun Adebayo. Moki Dr. Zabi, the chairwoman of the Yoruba World Media, Moki Bugawon Elegbemi, Moki Pavilion, Moki, every single one of you. Abiodun George, shout out to you, my brother. Adewale Abdulwasiu, Mofiu, Murphy, Eniola, Ali, Ola, Moki, uh, Moki Omode, Moki Agbalagba, uh, Moki Mr. Uh, you know, Muki Alaji, Muki Alaja. Uh, we are going to get there. How soon is what everybody wants to know. What is the next strategy? And when to shut up. Stop talking too much. Just do whatever needs to be done at the appropriate time and everybody will get sense because many Nigerians, they don't get sense. They've removed their sense and we need to teach them the sense. So shout out to those of you on our backup YouTube channel, Muki Aluka, Abiodun Gafal, Muki Taufik Kodri, Dizzy Man, thank you so much for being there. Muki, all our lawyers and the late people that have died. Yawa Janet Fashakin, we will continue to remember you. All those that have died, Yeye Lufe, and many people that have died in Nigeria for the death that shouldn't have happened. We will remember you. Johnny Danny, thank you so much. Uh, Moses Olaniran, shout out to you. Yes, Samuel uh, Muki, Muki in London, Muki in Manchester. mo kí olórí èkó ìyá dáadáa ẹ bá mi kí dádì dádì àní i love when Koiki say bomb bastard <laughs> ìyẹn ni instagram ò fẹ́ gbọ́ anytime i use bomb bastard instagram is like is having headache mo kí aláwù bàbá mo kí justice for the masses good evening mo kí ògúnmọ́lá abiodun èmi àti ẹ we have to eat amala and egunfe anytime i return back to nigeria and by that time nigeria will be going into the final stage by God's grace. Igbowo is not coming to Nigeria for any meeting, so don't call me, don't get panic, don't get worried. Wọ́n lè fogun, ẹ lè fogun fàwa wá sílé, kò possible. Àwa náà dúró, àwa náà ń ṣàdúrà, à ń bẹ Ọlọ́run. So, you know, that cannot happen. Mo kí Fádùn sí, Fádàhùn sí rather, uh, Adiremi, I have about just ten minutes and then I'm gonna check out and then I will be back again, God's willing, tomorrow. So, orílẹ̀-èdè Yorùbá, uh, la fẹ́, láṣẹ Èdùmàrè but ẹ jẹ́ ká túbọ̀ ṣe àdúrà tó pọ̀ ìní ni Monday uh, twenty eight twenty twenty four uh, and like I always say uh, we are all in this together we are all gonna play different role I'm just playing mine you play yours and I'm sure we will get there mo kí kábíyèsí wa Ọọ̀ni of Ifẹ̀ mo kí gbogbo àwọn ọba ládéládé pé Ọlọ́run Elédùmarè eh, á fi tọ́nà tá a máa fi lè kúrò nínú Nàìjíríà àwọn kan ní ọba eléṣèlú ní èmi ní èmi ò gbàgbọ́ bẹ́ẹ̀ pé a mọ̀ pé dájúdájú tí ẹ gbé dání stool tẹ wà lórí ẹ tẹ fita fi ń pè ní àròlé Odùduwà kò ń ṣe nǹkan kékeré Ọlọ́run àbá wa tọ́ sọ́nà àwa kí gbogbo àwọn diaspora tí wọ́n take responsibility government the diaspora are taking the responsibility of the government looking after our people sending this home sending that home gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń ṣe business ní nàìjíríà ọ̀gá nìyí the dollar is going about one thousand six hundred and the pounds is about two thousand plus if you're running a business in nigeria right now ọmọ i salute you we know that nigeria has all kind of money inside uh, there is drug money there is also uh, you know all kind of spiritual money in nigeria so at the end of the day uh, all I can say is that let us not believe that every money circulating in Nigeria is a genuine money. So you can see somebody buy one billion naira house or more. So at the end of the day, um, you know, things are not what you are saying. ẹ má bínú ìyàgbọ́n sẹ́yìn mẹ́sẹ̀ so mo kí gbogbo àwọn kí àwọn ọmọ mi náà mo kí mọ́mì mi náà. so mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí i so mo kí wa pé àṣeyọrí la máa ṣe mo kí olóyè Ìgbòho mo kẹ́yìn ti Belfast mo kẹ́yìn ti Dublin mo kí ti Germany mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí i ọmọbọlájà Abdullahi mo kí ẹ mo kí Ọlákúnlé uh, all our people on Twitter. Thank you so much. And that's how far I can go this evening. Uh, tomorrow is another day, and we'll be back as usual. For now, I'm shouting out. I will be back tomorrow, God willing. Do not allow anybody to tell you otherwise. The end of Nigeria is getting there gradually. It will fall apart, and everybody will be free for life because this is going to be the end of Nigeria. Self-determination. Orayola Maswon. Remember, remember, it is only one life. Make that life worth it for Yoruban people to be free. This man on the right hand side remain an obstacle to the progress of Yoruba people I'm talking about Bola Tinubu, is a big obstacle. Is one of the biggest obstacle that we have that is putting Yoruba people in the dilemma that we are currently facing. Some say it's because for his own selfish gain, some say all sorts. But I know that he also have only one life. I'm hearing that they want to bring Sheyi to become the next governor of Lagos State so that he can take the Jagaban from his father. I can assure us that that is not going to happen. It doesn't matter how powerful they are. Most of these individuals, they've all compromised the lives of millions of Yoruba people, not because of their selfish interests, is because some of them have been coerced, some of them have been intimidated, and some of them are corrupt. Not all of them, but majority of them. But the end is gradually kicking in. And Nigeria, no matter how much you care about it, would dissolve with the amalgamate. Shout out to Igbowo. Shout out to the team that took that massive brown envelope that many people wants to know what the content is. We are grateful to have Oluye Igbowo at this very particular time in the history of Yoruba people. We are not going to lose focus. There are so many attacks on him every week another one ti jáde lénìí but it doesn't matter how much your attack on Dr. Chief Sunday Igboho he has done what millions of you refuse to do especially the learned ones the ones that we thought were going to help us to pull away from Nigeria rather they left it with this man that has a beautiful Yoruba tribal mark that remains his official passport. Anywhere Igboho goes, that tribal mark indicates that from Yoruba in Igboho town. And that is the reason why it's different. That is the reason why Igboho wants to be attacked on a daily basis. We must not allow anyone to distract us. So let us continue to pray for him and his family. Let us remind ourselves that Igbo's account is still being closed and he doesn't have access to his account. I have three minutes. Let us remember that Igbowo is not doing this because he wants to be famous. He's not doing this because he wants to be rich. He's not doing this because he wants to gain something out of it. Igbowo is doing this because Yoruba people needs to be free. And that's exactly why Igbowo is doing this. So we are grateful that Igboho has given us a full support. And that means that he has sacrificed a lot for that reason. And even if we don't like him, remember that his uncle was killed by Buhari and Yemi Osibajo on the 1st of July 2021. Remember that his close friend, a business partner, was also killed, Alaji Adogon, and their bodies still remain with the federal government till date. Let us remind ourselves that both Adogon and Alaji Fatah. Are many Yorubas that have had to lose their life because of the system that will never work. Let us pray for Igbowo all the time. let's pray that whatever and whenever he is ready, God will guide him so that we can fulfill this mission together. We love him and we will continue to give him all the support that he needs. And on that note, I say good night. shine.